ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يحده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوكم الله وبركاته عليك إن كانت جاء لطلبان محمد sallallahu alayhi wa alihi wa sallam hadithi tí a tún ní ìgbẹ́jọ ẹ̀rí pé àwọn ẹ̀kọ́ àti àwọn àǹfààní tó wà nínú ẹ̀ àti ìpẹ̀ kẹlù dáadáa níláwọ̀ pé a sọ lónìí ìgbọ́n bójú sí wá rọ̀ iná mú pé ká mọ́ fílẹ̀ ká sọ ìwọ̀nba tọ́lọ̀ bá ràn án lọ́rin ọwọ́ àti mẹ́nubà tó kó lè jẹ́ pé hadith mi láàkà ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògbọ́ ọlọ́run bàbá tó náà àbí kí la rí sí náà mo lè rò pé bá a ṣe wáyé náà lè mọ kàbá yìí náà kò ní ìdílé àṣẹ tó máa dára wà láàmú kọ́lọ̀ kún wa lọ́wọ́ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallama látara hadith yìí látara abul aifam látara ìyàwó rẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ lọ́wọ́ à ń bẹ̀ fún gbogbo àwọn àtàwà ń bí àti fún gbogbo àwọn ìyàwó wa pátápátá a bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ sáàrì kọ́ sáàrì mú níbẹ̀ láti ibi ìbéèrè ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí sọ wípé tó ní ọmọ ọ̀dọ̀ tó ní ẹrú tí ń ọ nínú ilé tó

ẹ̀kọ́ wà ń bẹ̀ wípé anábíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallama ọkà àwọn sàábì rẹ̀ kún gan àwọn sàábì rẹ̀ wọ́n pàtàkì lọ́dọ̀ ẹ̀ wọ́n pàtàkì lójú ẹ̀ kò dẹ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú wọn ṣé wá rí alùmúrù méjì ni àwọn aláwọ̀ àmọ́ sọ pé òun náà ka farudiyya òmúrún fàrìjíyà ní nǹkan pasana yẹ pé pákánná iṣu ni ó ní ṣe pẹ̀lú èèyàn nìkan òmúrún mi máa bẹ̀ta ń pẹ́ wọ́n pẹ̀ ní òmúrún ìtìmá ìyà ìyẹn ṣe pákánná iṣu sọ́lá ìmìtì iṣu tó ní ṣe pẹ̀lú ìbágbé ìbágbé Muhammad sallallahu wa al-umuru al-fardiyya kíkì bá ṣe pé ní ìdí tó bá ní agbára bá jẹ́ àná yóò fi bèèrè ń báyìí mọ̀ pàdà méje tó máa bèèrè pé lálẹ́ àná ìgbàwó ló sùn nígbà tó fẹ́ sùn orí ibo ló sùn anábìyẹ bèèrè ẹrù bèèrè báyìí al-umuru al-fardiyya personal issue personal pẹ̀lú ẹnìkan anábì sallallahu alayhi wa nke kì í ni wà tìyàwó rẹ̀ ẹjọ́ sọ lálẹ́ tó sùn òsùn tó kà lórí ka mi káwa náà jẹ́ kẹ́kọ̀ọ́ bẹ̀ má bọ ẹbí ẹnìkan má tójú bọ àlámàrí ẹnìkan tí ò pè àwọn kan tó bá ti pásánà ọ̀rọ̀ pé kí ni lágbájá jẹ́ ńlẹ̀ tí ò bá jọ ebi ọ̀pá nù tọba ti ẹ̀wọ̀ ara là á máa kébi ń pa lọ́dọ̀ rẹ̀ kò ní ìdíkọ̀ ẹ̀jẹ̀ máa bí kéṣe bí ń pọ̀ ní tọba ní kò fún tọba ẹ̀kọ́ òrò sí ẹni tẹ́bi ń pa mọ̀rọ̀ pálá yìí mi jẹ́ ṣùgbọ́n kọ́ yẹ kí alẹ́ òmùrù ṣàkṣíyà alẹ́ òmùrù alẹ́ fàrọ̀díyà tọ́ ẹ pé ó ní ṣe pẹ̀lú ẹnì yẹn tó ṣe wípé ó lè jẹ́ pọ́wọ́ sọ lé e mọ́lẹ̀ ó lè jẹ́ wípé ń fi ẹ̀mí àti àdúrà jagun síwájú ọlọ́mọba lórí ẹ̀kú sí tọkàn ń bẹ̀ ó ní nǹkan tí ó mú yàn béèrè irú béèrè bẹ́ẹ̀ tàbí wádìí nípa ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ní agbára mọ̀rọ̀pálá yìí mi ké sọ̀rọ̀ ẹ̀kọ́ nìyẹn ni ó ní wọ́n fi sọ́kẹ́ wà sọ áàlù àti òmóòrè him àyíyá aláàmọ̀ rí àwọn sọ̀hábà tó bá ní í ṣe pẹ̀lú ìbánidé wọn tó bá ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ wọn pẹ̀lẹ́lòmíì tó bá ní í ṣe pẹ̀lú àwọn transactions wọn anábà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam a máa béèrè nípa wípé sí ọlọ́mọ ọdọ kìí ṣe ọ̀rọ̀ tó pásánà ọ̀rọ̀ wípé ah, gbogbo àwọn tó wá tó kalẹ̀ yìí tó wá lẹ́ni tí ń ràn ọ́ lọ́wọ́ lórí ẹ̀ tó tiẹ̀ tí ń bọ́ báyìí wọ́n náà lọ lọ pọn wọ́n náà lọ lọ bá wa já kíní ó ń tọ́ka sí pé ẹni yóò lẹ́nu ẹ̀ka tí ń kun lọ́wọ́ síbẹ̀ náà ibẹ̀ kọ́ ó wá jẹ́ni tó láàánú ẹni tó bá láàánú èèyàn gbọ́dọ̀ ní àánú tiẹ̀ náà fi láàánú ẹ̀ ìdí ni ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi béèrè káwọn a sì máa béèrè nípa wọn máa ó lè béèrè nípa ṣàkṣíyà náà tó jẹ́ tí ní ìdí bá wà fún bọ̀ kò

ṣàfihàn àbí fàrùbíyà ni wọ́n máa ń kéré ẹ̀ èèyàn kì í tẹnu bọ̀ torí pé choice ń ṣe kí ni o òkè ń bára wọn the circumstance àwọn àṣewárì tí wọ́n ń fa àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sọ́la yìí mi jẹ́ lè ju ẹlòmíì lọ ẹ̀rí pé Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí Abdullah ṣe bí wọn ti Jábìr ọmọ Abdullah. tí bàbá rẹ̀ kú sógun òun jọmọdé bàbá rẹ̀ kú sógun ó wá fẹ́yàwó ó wá sọ fánàbà Muhammad sallallahu alaihi wa sallam kó ń fẹ́yàwó ìgbádélé bọ̀ lòun fẹ́ ah níbi ní kí ló tó ọ̀fẹ́ràn àmàgé ẹni tó bá darí jábìrù ń gbà ẹni pé ọmọge ní kó fẹ́ bí bàbá rẹ̀ sí lọ́nà pẹ̀lú orísìn tó mú wá fánàbà Muhammad ó nígbà tí bàbá mi ó kú ọmọbìnrin tó fi ilẹ̀ sáyé méje ni wọn àwọn míì sọ pé mẹ́sàn ìgbélé tí mo rántí nìsín méje obìnrin méje tá a bá wo obìnrin méje tí wọ́n bá fọdún méjì méjì àbí mẹ́ta mẹ́ta jura wọn lọ alákọ̀ọ́kọ́ ni wọ́n tọmọ ọdún mélòó yóò ti dàgbà kò sá sí iyèméjì mẹ́ta yóò ti dàgbà mo rò pálá yé mi sí bàbá wọn wá kú orí tí bá ní ìfẹ́ obìnrin yóò wà jọmọ̀gẹ́ gbé wọn ní ìgbèrò àbà wọn lè ṣẹ́ǹkọ́ tó bá fẹ́ bu Aisha gan àkọ́jú bàbá rẹ̀ ó jùlọ síbẹ̀ ní àyíbẹ̀ ẹ̀kọ́ tó ó ní ìdí nìyẹn ìgbà tó dẹ̀ mú ìdí yẹn wá fún anábì Muhammad sallallahu alaihi wasallam anábì rí kí ọmọ eléyìí ọmọ tó gbà ní tó lóun fẹ́ obìnrin tó ṣe wípé tó bá wálé àwọn àbúrò òun tí wọ́n jóbìnrin yóò lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ tẹmọ̀ kíkó tiẹ̀ tí kọ́kọ́ jẹ́ni tó ti ìrírí yóò ti ju tiwọn lọ àbí òní ju tiwọn lọ so ara àdínì yẹn kí anábà muhammad sallallahu alayhi wa sallam al-umur ash-shakhsiyya bá ṣe pé ní ìdí bá wà fún tó bá fi gbọ yóò sì mú wá ní kì í pa lórí sáà gbọ́ mi yé ọlọ́run bó kun alayhi wa àwọn ó sì máa ń béèrè nípa òmùrùn àlejò sì máa

lábẹ́ ni pé kò fi bẹ́ẹ̀ sí owó lọ́wọ́ ilẹ̀ ìjọ mẹ́ta ẹni tí èèyàn máa tí èèyàn máa bí tí wọ́n ń ṣe ẹ̀sì kẹ́kẹ́ èèyàn wà ara ara ara ara tẹ̀kọ́ lọ́ni ń pa ọ́n tí ó jẹ́ pé kò sówó lọ́wọ́ èèyàn alákùn ẹ̀yẹ pé bí ń pa ebi ń ó dàbẹ́ ni pé ebi ń pa ń yàrá rárá o ẹ̀yẹ́ tó fún ọ ní nǹkan yóò tó máa kọ́ nǹkan tẹ́mi rẹ ti gbà yóò àwọn bẹ́mi rẹ̀ jà kó ní ìdíkọ̀ parọ́ ìyẹn fi ọlọ́ ṣe ìtìjú lọ́tà ní sọ́lá aléwàlẹ̀ ọ̀sọ́lá tó bèèrè lọ́wọ́ Umar pé kí ló kí ló pé kí ló pé nínú hadith náà ó ní àlejò wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó lébi Umar pé sọ́lọ̀ sí nípa ẹ̀ ọlọ́run ọba rẹ̀ ṣẹ̀ ju tàwa yìí lọ sọ níbi gbèsè tẹ́yìn bá bí òkú lọ bá pé ó tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ ó wá fẹ́ fún ọ ní nǹkan wọ́n wá torí pé ara rẹ̀ àbọ̀ fẹ́ sọ pé o ti

wọ́n wá kó wọn bá àníbà Muhammad sallallahu alaihi wasallam sọ̀nà tó dọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam anábì ní kó mú kan náà àmì méjèèjì bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ kí ni èsì tó fà àníbà Muhammad ó ní ìkítàrí ó ní ìkítàrí ní ìwọ ní kó ṣe sàfún mi ìtumọ̀ rẹ̀ ni pé à ń ta awolá bil ìyá anábì sọ́lá aléwálé ọ̀sọ́lá máa wọ́n ló dá àjòkó tí ẹ̀rọ àfẹ́yìn òní ìdí ẹjọ́ ara máa kí ọlọ́run náà mọ̀ lè fún orí tí tiẹ̀ ń dídí tó taná kò taná àbí tán ẹmú wa bá nàpọ̀ mi ilé iṣẹ́ wa. صلى الله عليه وسلم أنت أولى بالأنبياء فمن يتقي ìtumọ̀ àti ìgbàlá nílé ìyá àti ìṣòro ààrẹ ìwà rẹ̀ lọ́sọ̀rọ̀ ọmọ àlọ́jà ilé rẹ̀. tó bá rí bẹ́ẹ̀ òwò rẹ̀ kó ṣẹ̀fà fún mi yóò tẹ̀lé nípa pé màá ló wà wá. àwọn onímọ̀ sọ wípé ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ náà. ní wípé wọ́n lọ sí حديث لاجئ توقير النبي صلى الله عليه وآله وسلم مما رفع النبي محمد مما يكون إذا هو العلي نسي يوسف لما ببقى أتبقى في على سنة الله سنة محمد صلى الله عليه وآله وسلم èyí pé ìgbó bá ṣe ìgbó nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìlànà ìlú ọ̀rẹ́ nínú ìlú bàbá rẹ̀. bákan náà wàhálà ìgbà tó tó ní ààrẹ tí àwọn àwọn ọ̀rọ̀ rẹ̀ náà. àwọn ìlú tí wọ́n síbẹ̀ ní abẹ́ síbẹ̀ òkú wà àwọn وهي فقط أن يحفظنا هذا إلى التأدب مع أهل العلم أما التعدي وما كان في مالك يقطع تقريبا لا تنهي يقوم ما كان سافر تقريبا يقوم وما كان سافر إن الفقيه ينبغي أن يحفظ هذا إلى التأدب مع الأهل العلم إيه يقول عليك وسوى الكفر وسوى الأمامة لفكرته لما يلحق لهم منهما وإنزالهم منازلا كان في مسجد ولو أبو بكر الله سبحانه أو أن توقع عليه ó gbàgbé ní pé àwọn ìwà ilé ẹ̀kọ́ alágbèéká tó bá ń ṣe ọlọ́wọ́ ọlọ́wọ́ ẹni tí a ń bẹ tó nínú àpá lòun náà ti sọ̀rọ̀ ẹnu ara wọn náà ń sọ nǹkan ní ọ̀rẹ́ rẹ̀ nínú àwọn fún mi wọn ní alùpùpù ṣe fún mi ní mo wá kẹ́kọ̀ọ́ mo lọ́jọ́ kan. àwọn bọ̀ ọ̀rẹ́ mi sọ̀rọ̀ wọ́n ti wá ní ìrìnàjò àwọn kan ti jẹ́ káwọn tó ti wọ̀ ọ́. mùsùlùmí sẹ́kù tẹ̀lé ìwọ̀n àpọ̀ àwọn kọ̀ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ àfíríkà sọ̀rọ̀ àjèjì àwọn àlọ́jọ́ wọ́n ń sẹ́kù padà pé àwọn ìjà ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti wá lágbára lọ ọ̀rọ̀ rẹ̀ ti ní ibi pé ọ̀gbìn ní pàpà rẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ fún àwọn ẹni pé àgbẹ̀ máa dún wájú wọn báyìí ní ọdún náà wọ́n fi àwọn orílẹ̀-èdè àwọn ti fi tẹ̀lé kúrò lẹ́kọ̀ọ́. Olùwárà ẹni ní ìjọba ìgbẹ́ ní ìlú yọ nítorí pé kí olùmọ̀ ọ̀gbẹ́ bọ̀ kọ̀ lè ní olùmọ̀ wọn ṣe láti ní olùkọ́. Tó wà fá olùwẹ̀. Ìgbàna sọ ọmọ mi lè fi mú látara àwọn ìlẹ́kọ̀ọ́. Ìrìn ẹ̀rọ ẹni wọ́n ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ní yóò ti jẹ bàbá yín lálẹ́ wọ́n lè wò yọ̀tẹ̀ ní amálẹ̀ bẹ́ẹ̀ wà ìlẹ́kọ̀ọ́ wà ìlẹ́kọ̀ọ́. 你们好，简单说来的话就是：办公大楼，我这里全部住着，这边来的，住的也很少了，现在总得得，你这里什么人？什么人？啥？我买的房，吧？那个我租的，就那些大客户啊，你他妈住过来，就当公安局的，我下不来。 látara nínú ìlú wọn àti ìmọ̀ rẹ̀ ọlọ́kùnrin kan kó wa náà nínú tó lè fi ọ̀sán rẹ̀ rà. bákan náà anábọ̀ Muhammad sọ́lọ́ wọn àlejò ayọ̀ sọ̀rọ̀ ó ní ní mùsàtàrà mùsàtàrà ẹni tá a bá béèrè ìmọ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ àlàáfíà pọ̀ lọ́rùn àmọ́ náà òun la gbé kọ ọrùn ìtumọ̀ eléyìí òun ni jẹ́ alúkàtà bùkátà ìtumọ̀ rẹ̀ ní pé àmínú àmínú ẹni tí a máa ń lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ ní máa ní alú nílẹ̀ níbi nǹkan tí yẹn bá ń di nínú àlàáfà yìí gbọ́dọ̀ kọ́ra yìí ti dé nítorí pé ètò bá ń mú tó bá ti sọ wípé òun fún yàn ní máa tí ò ní lè bá ọlọ́pàá kan pàdé lórí rẹ̀ tó wọ́n fún yàn nínú àlẹ́. ìyẹn ló fà á yẹn ń lọ sí pẹ̀lú àwọn ọ̀nà láhàtà lè máa pọ̀jù lọ́dọ̀ àwọn àmọ́ ọ̀rọ̀ fún rẹ̀ tó tó bá wọn jẹ́ ẹni ní kíkẹ́ ìgbà yóò jẹ́ ọjọ́ pẹ̀lú pé ìkan báyìí ti bẹ̀rẹ̀ mọ́tò láhàá wà fún ọ̀rọ̀ tó bá wọn. fàyín kíáta mà lọ́rọ̀ torí ibi tó bá ti sànú yóò kó nira bẹ́ẹ̀ nìyẹn. anábọ̀ káàtó sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ọ̀yọ́ sọ́lá ń sọ ìpè láàárọ̀ wọ́n á bọ̀ mùsùlùmí èyí ni mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ la èyàn ò lè ní ṣe ìjọba lè ní ìnira ó wá lè ní ọ̀gbẹ́ mùsùlùmí ò lè ṣe lẹ́nu ó yẹ ká àwọn ọ̀rọ̀ kò sọ̀rọ̀ lẹ́yìn ara àwọn. tó bá ń bẹ̀ ẹni tí wọ́n bá ti ní èrè mà tí ò bá pọ̀ tó sì jẹ́ nǹkan tó ṣe wípé lè ṣe láǹfààní padà tó bá ó pa nínú dáadáa tó nínú ìjọba tó dáadáa tó fi wà kó sáré ó lè ó وقال وغشه بما تشاء فيه وقال تقول جنبا مسلمين كان جنبا مسلمين بسلاله توبة جنبا أنت وابيري ما لوري pẹ̀lú ilé tí ó tẹ̀ dáadáa fún olùpamọ́ tàbí àwọn tó lè wà níbi kan olùpamọ́ ọlọ́pàá wà tó lára lórí ọlọ́pàá ẹ̀yà sọ̀rọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú àdéhìí àti níbi láàdé wọ́n lè wà ní ìgbà àbínú nàbí sọ̀rọ̀ wọn àlẹ́ ìwà àlẹ́ ọ̀sọ̀rọ̀ nínú ìṣòro wọn lọ sí ìlú ìdáríkà máa rò wọ́n lọ́wọ́ àǹtẹ̀ tó ti à wípé àdínà ọ̀sán àtọ́lọ́lọ́rọ̀ àlẹ́ ìwà àlẹ́ ọ̀sọ̀rọ̀ orí kí ni àwọn àdàmà lọ́wọ́ yẹn ti tàbí ilé tẹ̀lé débi wípé ọwọ́ àdábìrin kan lẹ̀ ó ní kánsẹ́lì iṣẹ́ rẹ̀ kánsẹ́lì wípé wọ́n lọ́mọ fáwọn ọmọ tó mọ̀ dájú ìjà rẹ̀ mọ̀ tó lè lẹ́ wípé aláàmà mi jẹ́ ní òfin ìyanjú kọ́lọ́mọdé aláàmà mi wà lọ. anábàámu ọmọ kọ́lọ́ àdéhùn ọ̀rẹ́ sọ́lá bó ṣe tóbi tó nípò ó lè dá tó níwájú ọlọ orí kenya lóyún afẹ́ gbàmọ̀nà lọ́wọ́ òun sí nǹkan tó tóbi dé sí tó tóbi. wọ́n ní àwọn mọ́tò tó wá lórí ilé ìgbésẹ̀ pọ̀ lọ́tà tí wọ́n ká mọ́ fọlọ́ wà ẹ máa wò ẹ dáhùn mo lè fẹ́ ká sí ilé ìkẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ lọ́wọ́ ìkọ́lá ẹ̀mí ká. anábìyẹ fún wa anábìyẹ wa gbà pé pé ibi èsè eléyìí

kẹ́ni ìdí tó so máa ìmọ̀ràn tó fún tóró náà tó wá jàmàrà lóyìn ọwọ́ rẹ̀ ó náà ti ní nǹkan mí tó náà mi tí ń rò so ó lè jẹ́ láwọn dáadáa mí tó ń rò dáadáa tí ò ní mọ̀ pé àwọn aburú kan ní bẹ́ẹ̀ lábẹ́rẹ̀ mo rò anábà Muhammad sallallahu alaihi ó ní yusọ̀lì mórí tí ń tó sàlàyé yìí ìkẹ́lẹ́ ilẹ̀ sí ẹ̀rọ àtòtòrí tọ́lọ́run bá nábi dẹ̀ ṣe rí níbi àwọn àmàrà tí máa mú wà nù kéèkà mú màrà wá lásán ó ní kóòtù eléyìí ni o fáyínì rọ àìtò hó yusọ̀lì mórí tí ń kírun mórí ẹ rí i pé ó ó ẹ níbi hadith obìnrin kan láyé anábíà muhammad sallallahu alaihi wasallam isa abẹ́bí mẹ́ta tí wọ́n láwọn fẹ́ fún fàtí wọ́n ti hadith yẹn gbàdá anábì sallallahu alaihi wasallam fẹ́ fún mọ́nà kí wọ́n fẹ́ léyìí omujiwa àbí omujiwa ṣùgbọ́n wọ́n mọ́ bá yẹn sọ̀rọ̀ nígbà tó kí ọ̀n bá sọ nígbà tó pọ́lọ́ ni ọ́ mo sọ fún kékòó jọrọ̀ ṣe ìdí wo ló sọ kí lálàyé tó ṣe ṣé èsèké torí pé service interest ti ẹ̀ kàn mo rò wálàyé mi pé tí ò ní ṣe pẹ̀lú nǹkan kan anamsọ́lá alẹ́ wasọ́lá ní sọ orílẹ̀ yìí máa ń nà àyàwó máa ń nà obìnrin o sọ orílẹ̀ yìí tó bá dọ̀dọ̀ rẹ̀ bí ọ̀pọ̀ ọ̀pọ̀ o sàálù kò ní o láàmú àlàlà tí à ń sọ gbogbo ẹ̀ pẹ̀lú dì mo rò pa àjọ nǹkan mímọ̀ sọ yìí tá fẹ́ fún yàn ní mànà tá sọ fún pé wá kéèyàn tó fún ní ìdí tí nǹkan yóò fi spíkì sí sẹ́ǹsì ẹ̀ wàláì níjọ́ mi ẹlòmíì máa fẹ́ wá gbàmọ̀ lọ́dọ̀ yẹn ìyẹn ní ìkíláàsì ṣùgbọ́n kó tó wà àwọn akọ́tọ̀ ń gbẹdọ̀ wà lọ́ba níjọ́ sọ̀rọ̀ ìjọba ìjọba ìjà fún ọ̀gá ti fi níyẹn ò lọ́wọ́ àti ìjọba ìjọba ìní ọ̀sọ̀ ìwọ òjẹ̀ ní màfẹ́ nìkan jọ pé ìjàgbá ló sọ ìwọ ó sọ tiẹ̀ mọ̀lẹ́sọ̀ mo rọ̀ pálá yẹn mi ti tọ́lá òmìnira wọ́n burú gan wọ́n ó ti wò pé nítorí láìpẹ́ ẹni yẹn náà mọ̀ wá bọ̀ tó bá ti sọ̀rọ̀ yẹn mú báyìí yẹn mọ̀ gbá ẹ̀jẹ̀ máa wò àti nígbà tí lágbájá wo sẹ́ ó ti ní bí ó sọ̀rọ̀ náà ó ti mọ̀ tán ṣùgbọ́n tó bá wá mú àwọn ìdí wá àwọn ìdí yẹn ó súnmọ́ kó bí lóṣàn tí wọ́n ti gbèsè lẹ́nu ìwò ká ah, kìí ṣe pé ní wíwá tẹ̀mí kìí ṣe pé torí nǹkan mi torí ìtara mi náà mo rọ̀ pálá yẹn mi ti torí pé ìdí báyìí ìdí báyìí ìdí báyìí. tó kọ́dà ẹni tó ti sọ fún ọ pé nǹkan tí ó sọ ìgbà tó bá kàrà sọ fún ah, wọ́n mú àwọn àdìkan wà ó kí ni ìdí tí ó mú wá njẹ́ sọ ní kọ́ máa dúró bí báyìí ní bá sọ ní pé ah, ti àràrà ó kéde bá sọ́la yìí mi ìyẹn wà ní pé ní tó fi rò pé ní òun mo rò ọjọ́ mọ́ ìlú mẹ́rin náà kódà níjọ́ mi lójú àtọ́ bá lọ pé kódà wọn sọ báyìí níjọ́ èmi náà wà á mọ̀ ní ìbẹ̀lẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ ẹ̀dá kò tó di tọ́lọ́m ẹjẹ́ akẹ́kọ̀ọ́ yìí látara anẹ́bà Muhammad sọlọ́ ẹ̀kọ́ ìmọ̀ jíjẹ́ ìṣẹ̀wọ̀ ọlọ́run lórí ìmọ̀ àti òkú láyé àti ìmọ̀ lẹ́yìn ìgbà náà ti bá wọn pa sọ nípa pọ̀ tó lè ta nípa wọn ní àti ọ̀gá ìgbà nígbà rẹ̀ ọmọ kò wá wọ́n ní àyíkẹ́kẹ́ ìmọ̀ àtàtà wà wọ́n ọ̀rọ̀ tó lọ́kẹ́ tó ń bọ̀ wọn bá tẹ̀ wọ́n rò pé nàìjíríà ó fi tọ̀ lọ yóò wá lórí ìrìnàjò ìgbà wà. bí ìgbà yóò wá lọ́wọ́ wọn ní àwọn ọmọ tó ń jẹ tí o bá dá o sọ̀rọ̀ nǹkan mi wà fẹ́ tó bí a ti máa fún yàrá máa lọ́sí a kì í tẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ní oṣù kò ní tẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ìfẹ́ padà aṣọ ọlọ́mọdé bàbá rà kí ìmọ̀ àgbà tó sọ̀rọ̀ náà tó yẹ. ẹ̀rẹ̀ á ti tẹ̀ ẹ̀ yóò tẹ̀lẹ̀ mo rọ̀ bá láyé ti ọmọ àgbà wà lórí ní wọ́n ti sọ̀rọ̀ dáadáa tó pẹ̀lú ẹ̀. àwọn mímọ̀ sọ pé ní àlùkò bí a kàn lè sọ láti wọ̀tàkọ̀bí ní wọ̀tàkọ̀bí mọ̀ mọ́ ara rẹ̀ ẹ̀sìn bá ń pè é ó tó sọ máa lórí ìrìn àjò ìdájọ́ mùsùlùmí tó máa tó ọ̀rọ̀ tó dáadáa lẹ́yìn ìgbà náà mùsùlùmí tó ń bá èrò kí kékeré tó mùrọ̀bára yẹn agbọ̀dọ̀ ọ̀dá máa rẹ̀ níbi àwọn ọ̀dá àdá lórí ẹni tó fi lè lè bọ́dà tó fi pé òun náà láwọn ọ̀dá àdá tó máa ń sùn ọ̀hún sí ní ọ̀dá àdá ẹni ọba máa ń sùn wá wá bẹ̀rẹ̀ tó fi ọlọ́run ọ̀rọ̀ àti òwe ìjọ àti nínú ẹ̀kọ́ yìí fún ẹ̀rẹ̀ àwọn ní ìmọ̀tọ̀ pé ní ìyá náà ní ìbàdàdì ara ọ̀rọ̀ ìjà tó kọ́ lórí bí màá lọ́wọ́ ọ̀rọ̀ alẹ́ yìí àbá ìwọ̀ra nínú tá a ti fi wé ìyá dáadáa rẹ̀ òun ni àwọn àmì ìjẹ́ni dáadáa tó bá wà á sì tẹ̀lé ọ̀rẹ́ wọn bá wà wà wà láti ìjà máa wà. Bapa dan juga makhluk Pernah terhadap Yang mempunyai Pernah Dan juga dia memang kohon Ini para wakil Nah Ini wakil Allah Alaihi Wasallam Ini jadi El Nesta Ini jadi Ini jadi Ini jadi Ini jadi Ini jadi Ini jadi Ini jadi Ini torí ẹni ka nyàlú bí ẹni tó kí bẹ tó bẹ àná ká tó bá wà lọ tó bá ti bá tó bẹ àti ká tó bá nínú àwọn ẹ̀kọ́ tó wà wà bẹ́ẹ̀ wọ́n ti tó ìyàwó ẹni yìí mo máa ń bẹ̀rẹ̀ àti ẹ̀rọ. ó wá ń sọ fún ọkọ rẹ̀ ó ní pé ó lè ní dáadáa tó wà lọ bọ̀bọ̀ òní tí a bá ti fi ló yẹ kókó bẹ́ẹ̀ náà yẹ wá. Bàbá mi lọ ká mọ̀ lọ́nà bá wà ní ìwọlé ọ̀sán náà. Ó ọmọ ò lè dáadáa òní ẹ̀ àyàfi bá ní ìdòkú ẹni tó wà rà. Tòmọ̀ ọ̀nà ìbílẹ̀ náà yẹ torí pé olóbi e pọ̀. Ẹ òun náà ó ń sọ wà sí ìkọ̀ nígbà tó yẹ e, mo sọ ọ̀nà ìlọ́ọ̀rọ̀ wa. Àwọn ènìyàn kò sí ìlú فيه العمل بالرسول بالتمسك والتعب الناس به بما يجوز سريع الجوز ونيجالانيكو إلى أن نقول والصلاة في استجابة الصلاة àwọn sọ̀rọ̀ fún èyí tí a dá sí lọ́sọ̀rọ̀ àwọn ìjọsìn lọ́sọ̀rọ̀ ti dára pàápàá pàápàá.

àjọyọ̀ sọ̀rọ̀ àti ẹni lọ́wọ́ lórí ẹ̀sìn bọ́ọ̀lù níbi àtẹ̀lẹ́ yóò ti lọ́dọ̀ tó ní ilé ajá àtúnwọ̀n kéèrè wípé òwe tó kù ló. tó ẹ mo bá yà tó mà ní ajá àtúnwọ̀n mo bá yà tó ọkọ àgbo má sí pọ́pọ̀ ajá àtúnwọ̀n tó bẹ̀rẹ̀ yóò tún máa tó yóò tún máa dání jẹ́ alẹ́dẹ́dẹ́ ní àbújá lórí gbogbo òdòdó ní dábà kí náà ní ilé ìjọba ní ìwòsàn lórí ìdádúró dáradá ojú omi yà lóbi lásán ọ̀rọ̀ ọ̀tọ̀ lóbi lójú ọjọ́ tó ti tẹ́lọ̀ ọlọ́run ló bá mi àkúrò ẹ̀kọ́ lórí àdéhùn yìí ìyàwó rẹ̀ ìdìbò rẹ̀ dá níwájú ọ̀rọ̀. ورقوا عليه وسلم لأن محمد صلى الله عليه وسلم إذا بدأ الدنيا ونجعل ذلك ونبقى غير مكانها المرأة وليس الرجال يمكن تعرف من لا ينطلع من الرجال يهو الله الله Bébà bá ní ìyàwó rẹ̀ tó kó ní ọ̀pọ̀. Àwọn àyàwó tẹ́lọ̀ tó ń lọ fún ọlọ́pọ̀ sí. Táà àbọ̀já ẹni fọ́wọ́ sọ, òun bá fi mọ́ra rẹ̀ bí àtọ́kọ́. Táwọn àti àtọ́ fún obìnrin àtọ́lẹ́ ní tẹ́lọ̀ lọ. Ẹ dákun tó bá bá wà fún tẹ́lọ̀ ọmọ tó bá tẹ̀lé ẹ̀já fún àwa. Ọlọ́run kò wọ àti ìjọ́ra àlọ́ láti mọ̀ àwọn. Wọ́n ti náà kò lè rí bọ́ọ̀lù ìdájọ́ وعلم رفعت الله لكن ورجل أسمع على رؤية الله ليكي على وما على رؤية الله ونيوتي عليه ေနင်းနာရတော့သိုးဝနင်းနာဟန်ဒီအဲ့တော့ဆမ်းမပေါ်တော့ပါလေတော့ဘောတော့ဘောတော့ကျေးဇူးတော် ọ̀dà gẹ́gẹ́ bí àwọn àwọn ìpínlẹ̀ táwọn àwọn eré ìgbàlá kò ṣe oníjẹ́ ìjọba. Mo bá ara rẹ̀ kú. Ṣé àwọn ṣe aṣọ àwọn ìpínlẹ̀ olóṣùmára bọ́lá tó aláàbòye ẹgbẹ́ pé àtúntò pamọ́ nípa ààrẹ àtúntò ìgbẹ́ lórí mọ́. Pẹ̀lú ìwà àwọn ọ̀fẹ́ tó máa ń ìṣẹ̀lẹ̀ kọ́lọ́kọ́lọ́ àárọ̀. كان من المعباة والذي فرحهم فعلموا بالمعروف وما فعل لهم الأعلام كل جاء المعروف معروف عن ما رفع الجبرة وحكم بحكمه رحل جلسة في المعروف تري عام قال لا يوجد معروف ولا يوجد متعمق ولا يوجد ṣùgbọ́n tẹ́lẹ̀ jẹ́ màrúf nìyẹn ẹ̀rọ màrúf ni máa yàrá màrúf sẹ́rẹ̀ ohun tí ẹ̀yìn máa ń mú kìí ṣe tó ń ṣe bí ẹ̀sìn ọmọ tí ń jẹ́ lẹ̀ ẹ̀rọ màrúf ni máa yàrá màrúf sẹ́rẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn ó lọ́rọ̀ lórí ẹ̀ wà á dá màrúf ẹ̀mí lẹ́tọ̀ọ́ pé ìkànnì àdáadáa ìyẹn màrúf kìí ṣe tí làákàyè rẹ̀ àbórí rẹ̀ yàtọ̀tọ̀ rẹ̀ ní pé nǹkan dáadáa. Pàdé ìtọ́jú àwùjọ tó yàtọ̀tọ̀ rẹ̀ pé nǹkan dáadáa tó jẹ́ pé ẹ̀sùn lè má bọ̀. Àlùmọ́jà àlẹ́sọ̀rọ̀ àdéwálé ọ̀sọ́rọ̀ àtọ́jú wọn lè láàrú àmì ìmọ̀ta. Yóò sì máa kọ̀ fún nípa tí ọ̀dà àbọ̀tún sọ̀. Wọ́n ní àlùmọ́jà náà àìsàn ọ̀sọ́rọ̀ ìdí ẹ̀sùn lọ́wọ́ pé eléyìí rárá kò bọ́ nù kò bọ́ nù wà ní àmì tí ẹ̀ ti pọ̀ fún wa láti ṣe ìyẹn ní múta ìdí ẹ̀sìn ọba pọ̀ nípa rẹ̀ kò lè jẹ́ múta kódà bí wọ́n máa láì sí i kódà kó máa wù ọ́ kódà kó máa bá tẹ̀ ẹ́ ní ọ̀rẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ ní tó jẹ́ ní ọba ìṣẹ̀lẹ̀ ní ìlú máa wù bẹ́ẹ̀ ni àgbẹ̀ ọlọ́wọ́ wa ti rẹ̀ wá fún ìlú àti ìgbà وأنا محمد صلى الله عليه وسلم قل وبطانة لا تعلمه قرآن في إنسان حالي يلوه ثم سجنبه ọjọ́ ọ̀la bí iwájú ọlọ́mọba ló ti bàjẹ́ onímọ̀ sílẹ̀ lẹ́nu kọlọ́mọdé àtọ̀ rẹ kọlọ́mọdé àtọ̀ rẹ anábọ̀ kàmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ wà lọ́wọ́ ó ní ẹnikẹ́ni tí wọ́n bá bá ńlá lọ́wọ́ aláàbí ìlú lọ́wọ́ ọ̀rẹ́ ìlú ní tọ̀ ọlọ́run àti sọ́kò ìlú bàjẹ́ o. torí tí ó bá ti ẹ̀fẹ́ fi ẹsẹ̀ dé ẹsẹ̀ dé ẹnìyàn fi ẹsẹ̀ rẹ̀ lójú ọ̀nà. kọ́lọ́kọ́lá àti òkèlè kọ́mọ́tẹ́ni àti kọ́mọ́tẹ́ni sọ́lọ́kọ́lá àti òkèlè kọ́mọ́tẹ́ni tó wà nínú ọ̀rọ̀ wọn ni wípé nígbà tí àbúrò ẹni náà tó sọ ìgbà tó bá bọ̀ lọ́dọ̀ àwọn ọ̀kan náà sọ̀rọ̀ wọn àárín ìwà rẹ̀ ọ̀tọ̀ náà tó sọ fún àdúgbò ọ̀kan. Yàtọ̀ ìmọ̀ àyàwó ẹ̀.

nínú àwọn ẹ̀kọ́ tó wà lórí àdìgbò òní pé ọlá mímọ̀ àpàṣẹ dáadáa mímọ̀ àpọ̀ nípa ìdá ó wà ó sì wà bẹ́ẹ̀ ní pé wà ní àkúlà lọ́nà àádọ́nà lọ́nà ìlú ẹni àwọn ọ̀jẹ̀ tó. ọmọ wà wá tẹ̀lé ọlọ́run ti wá وفيه إقرار النبي صلى الله عليه وآله وسلم خطاب الأبي أدعى متاع الأبي وأعتبر ìwádà ẹni yẹn nínú ìyẹ ẹni ní tó ń fi ràn Pula para lampu tu malah. Jadi jadi okay, unik satu sokong ibu nado lagi. Unik ini semua lagi. Dan hati pada kami itu bahwa kita adalah Jadi kita aku diwala ya, jadi kalau aku berjaya. Wahai kamu berani berani berani berani berani berani berani berani berani ìyàwó àgbẹ̀ àìsàn mo wá kọ́kọ́ rẹ̀ nínú àgbà wọlé ó sì máa lọ àwọn ọ̀rọ̀ àgbẹ̀ ọ̀rọ̀ wọ́n ti rí ìṣẹ́gun ha alẹ́ àmàlí bí àkíyèsí àti ìṣẹ́gun àwọn ìṣẹ́ kọ̀ọ̀kan wípé wọ́n ti wọ́n sùn ní ọ̀yọ́. ọwọ́ àtúbí ọkọ̀ òṣèlú àti àná ìlú náà lọ ó lè ní ìdíkò kò sí àjọyọ̀ ní ọ̀rọ̀ àmọ́bí ní ìdí bẹ́ẹ̀ lọ. lẹ́wọ́ àgbà yóò lọ ọ̀dọ̀ wà fún wa fún wa. náà ọlá yìí àti ọlá ọkọ wà ní ẹnìkan ń pè wọn tó. lórí títẹ̀lé àjọ ọmọdé sọ̀rọ̀ ààrẹ ọ̀rẹ́ sọ̀rọ̀ àwọn ilé kọ́rọ̀ tó ń ṣe àfihàn lẹ́nu tó tó déédé tó tó máa ń fi tó máa ń àti ọlọ́mọ ọ̀rọ̀ àwọn ààrẹ àti ìlànà ẹgbẹ́ ọ̀kan sọ̀rọ̀ àti díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí àwọn onímọ̀ wa nílẹ̀ nítorí ọjọ́ àti ìgbà àti ìdíje ìgbà yìí. Dalam itu di ada Al-Quran ini Jika al ini Nah Nah Nah Nah Nah lẹ́kọ̀ọ́ lára ọ̀rẹ́ kan wá. àwọn ilé ìwòsàn wà lórí ìṣù. Àwọn táwọn àlọ́ ọ̀hún pààyàn ní ẹ̀ka àti bàbá rẹ̀. Àwọn Ah, ini orang-orang Mama tak